بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ترى العقيدة الواسطية للإمام ابن تيمية رحمه الله في أنباك كارلو متيا كاني وشتوكوجا هنا náà ni المكر والكيد. almakari walkaid ìpè nínú àwọn ìròyìn tí a gbọ́dọ̀ fìrìnlẹ̀ fún ọlọ́wọ́n ọba òun náà ni ìròyìn pé ọlọ́wọ́n ọba máa ṣe kankan tá à ń pè ní kaid walmak ìdẹ́tẹ̀sí ni ìdẹ́tẹ̀sí ni ọlọ́wọ́n ọba máa ń ṣe a máa ṣàlàyé pé tẹ́ bá wo gbogbo ibi tí ọlọ́run bá ti máa ń lo àwọn ìròyìn yìí wípé òun ń ṣe é máa ń jẹ́ pé yóò ṣàlàyé pé tẹ́yìn ẹ̀yìn abẹ́yìn kẹfìrí tẹ́ bá ń sọ pé bóyá ẹ ní ète ète mi ọlọ́run ọba ojú ti yín lọ sọ ọlọ́run ọba máa fi ń sọ bẹ́ẹ̀ ó ṣàlàyé ní kókó wípé ète yìí agbọ́dọ̀ fi wé ti ọmọ ènìyàn yẹn ni pé alqaid ti ọlọ́run ọba agbọ́dọ̀ fi wé ti èèyàn torí pé kí ni níta máa ń dá ètè sí lọ́dọ̀ títí wa lọ́mọ ẹ̀dá mẹ́niyàn òun náà ni pé àìmáàlú lẹ́ṣẹ́ ìtawọ́sọ̀rọ̀ lẹ́ṣẹ́ ìnkọ̀fẹ́ ní kí o ní nǹkan kan tó pamọ́ tí ẹni yẹn ọ̀mà tí wọ́n wá fẹ́ rí látọ̀dọ̀ ń tọ̀ tó ara wá ọ̀nà ọ̀nà kan ọ̀nà kejì pẹ̀lú ètè tó fi wá rí nǹkan yẹn àmọ́ Ọlọ́hun Ọba subhanahu ní òní biiznillahi ta'ala bí tí a ti wá bẹ̀rẹ̀ òun náà ni ithbatu sifatil afwi wal maghfirati war rahmati lillahi ta'ala wa qawluhu in tubudu aw tukhfuhu in tubudu khayra aw فإن الله كان عفوا قديرا وقوله تعالى وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم إبتي يا a هنا ني إفيني لي nínú àwọn ìròyìn ọlọ́run ọba yẹn níbi ká gbà kó jókòó sínú ẹ̀mí wa kó rinlẹ̀ sínú ẹ̀mí wa ipe nínú ìròyìn ọlọ́run sifatila afwi ìròyìn àmójúkúò wà nínú ìròyìn ọlọ́run wilmagofiro àti àforíjìn warahma àti ìkẹ́ àbí àánú lillahi ta'ala ó wà fún ọlọ́run ọba kí wọ́n gbà pọ́ ọlọ́run ọba ọba alámojú kúrò ni ọlọ́run ọba ọba aláforíjì ni bákan náà ọlọ́run ọba ọba oníkẹ́ni. sheikh islam Taymiyyah rahimahullah àwọn ẹ̀rí tí wọ́n á mú wá síbi báàbù tí a kà yẹn ni pé níbi ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta tá a kà yìí sheikh mú bi ẹ̀rí méjì wá àmọ́ngbà tí àwọn afábá ń ṣàlàyé látinú al-Qur'an àti látinú hadith anabi sallallahu alayhi wa sallam wọ́n máa jẹ́ kóyé pé ṣé kọ̀rọ̀ra mú àwọn ẹ̀rí yẹn wá ní ṣókí bí ẹni pé àwọn ẹ̀rí kó tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. àkọ́kọ́ ẹ̀rí tí ọlọ́wọ́n bá tí ṣèkì mú wá òun ní gbólóhùn ọlọ́wọ́n bá nu suratu nisa aya one ọlọ́wọ́n bá ń bá wa mùsùlùmí sọ̀rọ̀ pípé ntúbùdù khayra tẹ́ bá fi iṣẹ́ rẹ̀ yín hàn ẹni pé iṣẹ́ tẹ́ fẹ́ ṣe tó jẹ́ iṣẹ́ olóore tẹ́ bá fi hàn sáwọn èèyàn aw tukhfuhu abẹ́sì fipamọ́ aw ta'fu an in abẹ́ tí ẹ sàmójúkú ò ẹ kájúkò níbi ntọ́jú aburú ẹ̀ ṣe fa inna Allaha. ọlọ́wọ́n bá lára ju èmi ọlọ́wọ́n bá kánà afuwan qadira mo jẹ́ ọba alámójúkú qadira ọba alágbára tabawo àyà tí mo kà yìí fi a isbat adad <clears throat> min as-sifat a rí pé àwọn ìròyìn oríṣiríṣi ló ń bẹ àkọ́kọ́ ni pé sifatul afwi ìròyìn ìpè <coughs> ọlọ́run ọba ọba alámójúkúrò ni ọ wà ń bẹ ìròyìn yẹn wà ń bẹ ṣùgbọ́n kan náà tabatun wàlíyàcẹ́fù wàlíyàsùfáwù aláàtọ̀ṣìbùnà ànyàgùfẹ́rẹ́ Allah ulekum wallahu ghafurur rahim àwọn àyà méjèèjì ta kàyé ọlọ́ni wàlíyàcẹ́fù ẹ̀ ṣàmójúkúrò wàlíyàsùfáwù. ẹ ṣe ìkájúkù níbi àìdá tí wọ́n ṣe fún yín ẹni pé ẹ ṣe dẹ̀ alla tuhibbuna an yaghfira Allahu lakum tí kò wù ẹ̀yin náà ni kọ́lọ́wọ́n bá kó foríjì yín wallahu ghafurur rahim ọlọ́wọ́n bá ní èmi ni ọba aláforíjì èmi ni ọba oníkẹ́ tí bá wo àyà méjèèjì tí <clears throat> sheikh muhammad sheikh abdul islam Taymiyya tí wọ́n mú wa a rí pé ntí sèkè fi ṣe ìròyìn tó fẹ́ fi rìn lẹ̀ níbẹ̀ gangan mẹ́tẹ̀ẹ̀ta pé síbẹ̀ sifatil afwi ìfi ìròyìn pé ọlọ́run ọba alámójúkò ni ó wà níbẹ̀ wal maghfira kọ́lọ́run ọba ọba aláforíjì ni war rahma ìpè ọlọ́run ọba ọ̀bùnìkẹ́ níbo láti rí títí àkọ́kọ́ sifatul afwi ìtọ́lọ́wọ́n ọba ọba alámojúkò ni ẹ̀rí kọ́lọ́wọ́n bá ní fa inna Allaha kana afuwan ọlọ́ọ̀ni mo jẹ́ ọba alámojúkúrò ọba alámojúkúrò tábà wọn wo àmójúkúrò yẹn ni pé kán ní al orúkọ kan nínú àwọn orúkọ ọlọ́wọ́n ọba kódà kìkì ṣe orúkọ lásán wa min ahabbil asma'ihi nínú àwọn orúkọ tọ́lọ́wọ́n bá fẹ́ràn jù ni tọ́ba ní kí wọ́n máa ka àwọn orúkọ tọ́lọ́wọ́n bá fẹ́ràn jù lára orúkọ tọ́lọ́wọ́n fẹ́ràn jù ni àlàáfù àlàáfù bọ́síwájú mi àlàáfù kí ni òkú ọlọ́wọ́n bá ní àlàáfù wù alámójúkúrò nínú orúkọ tọ́lọ́wọ́n bá máa nífẹ̀ẹ́ sí púpọ̀ jù ni kọ́dà wa yajibu an yudda'a bihi àwọn àyùdọ á lè ṣe dáadáa sí ni kí wọn máa fi orúkọ yìí pe Ọlọ́run kí wọn Ọlọ́run wọn bá lámojú kúrò ní Ọlọ́run bá máa ń dùn sí ni ẹ rí i pé ìgbà tí anabi sọ̀rọ̀ sọ́lá mi ń sọ fún wa tí wọ́n bi Aisha radiyallahu anha ipe àdúrà wùlọ anabi sallallahu alaihi wasallam ni máa ń ṣe nínú àwọn àsìkò Laylatul Qadri wọ́n ní anabi sọ pé tàà Aisha wa dáhùn lóhùn àdìsí ẹ̀ ń bẹnu ikú máa ń sọ pé allahumma innaka afu tuhibbul afwa fa'fu anni sọ pé wọ́n lọ́wọ́ bá innaka afuwun ìwọ gangan ọlọ́run alámójúkúrò ni ọ́ ó túmọ̀ sí pé nínú ròyìn ọlọ́run ọba <clears throat> nínú orúkọ ọlọ́run àfúù alámójúkúrò wà ń bẹ kí ó pọ̀ lọ́run ní àfúù tuhibbul afwa ẹ̀wọ̀n kan. ọlọ́ni ọ̀fẹ́ràn kọ́ ọmọ ṣàmójúkúrò fún yẹn púpọ̀ yẹn ni pé nínú ìròyìn ọlọ́run ni fàáfù àìní ṣàmójúkúrò fún mi ó túmọ̀ sí pé nínú ìròyìn ọlọ́run tọ́lọ́run bá fẹ́ jù òun ni àmójúkúrò táwọn bá bá ń ṣàlàyé pé kí ni ń jẹ́ àlàáfù nínú èdè lárúbáwá fún ni asọ́fùṣù òun ni kéèyàn kájú kúrò níbi láìfì wọ́tàjáwúzì kí o mẹ́mi kú mbẹ́ yányá anil akhta níbi àṣẹ tí yẹn bá ṣe fún yàn tó bá ní lágbájá tó bá ṣẹ àwọn mẹ̀dámẹ́ni ó wọ́n nínú wa tó pẹ́ ni tí a ṣẹ tá a bẹ̀ tí ó sì gbọ́ pé mo gba ẹ̀bẹ̀ tó tó bẹ̀ mí yìí tí wàá gbàgbé rẹ̀ yányá tí ò ní wù bẹ̀ mọ́ sàmá àfiwù tọ́lọ́wọ́n ọba òun ni kí ọlọ́run wa subhanahu wa ta'ala a lè fi wí títí àwọn mẹ̀dá mọ̀ ní ẹ̀ ń bẹ́ẹ̀ ní àwọn èèyàn náà o tó kí wọ́n bá ti bẹ́ẹ̀ kó lọ́wọ́ ọlọ́run bá ṣàánú ẹlòmíì ìdílé lẹ́fù pé <clears throat> fẹ́ bá ṣẹ̀ irú ẹnìyẹn yóò wò pé tóun ti gbọ́ tẹ̀sìn ti yé dé tẹ́ bá ṣẹ̀ yọkàn sọ fún pé kéde pé inú bí òun àmẹ́yìn kan sọ fún ọkọ mọ́tò ń rẹpìtì nǹkan wọn jọ mí ni kéde pé dùn mo ti ráwọn èèyàn bẹ́ẹ̀ ti pé ọlọ́run ti ṣàánú wọn dé lẹ́fù irú nǹkan báwọn tó rẹ kórìí wọn bó ṣe ń lò pẹ̀lú ìyàwó wọn lé bó ṣe ń lò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn lé bó ṣe ń lò pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn nǹkan mi tí wọ́n gbọ́ tí wọ́n kà ọmọ ní pé hé ẹ̀ṣàdúró eléyìí wọ́n sì ní kò ṣe kankan pé nǹkan sọ fún dekọ́ mọ́ tẹ́gùn òpin lágbọ́n ti bínú ti bara jẹ́ yóò ní nǹkan sọ fún pé kọ́kàn mọ̀ tún lọ lè ṣe rẹ̀ ń mi mà ní ìbá ni ẹ má bínú là ní ìbínú sẹ̀ ń so irú ẹni yẹn ọlọ́run ti ṣàánú rẹ̀ dé lẹ́bù pé ọlọ́run ti ní kó rí ẹ̀mí rẹ̀ jalógun àlàáfù àmójúkò níbi àìdá àwọn ènìyàn ó ti wà pẹ̀lú rẹ̀ ẹ̀rí pẹ̀lú àwọn kan yìí náà ni ọlọ́run bá sọ fún wa ní alukur'an ipe inna min amwalikum wa inna min amwa inna min azwajikum wa awladikum aduwwan lakum ó ní wa in ta'fu wa tasfahu fa taghfiru fa wa inna allaha ghafurur rahim. ọlọ́run ní ẹ máa rí láàrin àwọn ìyàwó yín àbáwọn ọkọ yín àbáwọn ọmọ tẹ́ bí gan àdúwọ̀n lakum ẹni tí ó máa ṣe nǹkan tí ó máa rí di pé ọ̀tá mi ni wọ́n ìfẹ́ jẹ́ ni tẹ́ máa rí àpẹẹrẹ bẹ́ẹ̀ ọlọ́wọ́n ni wà in ta'fu wa tasfahu tẹ́ bá wá sàmójúkú tẹ́rọra ṣe ẹ̀dẹ̀ lórí nǹkan yẹn kẹ́ẹ̀ka kún ọlọ́wọ́n bá ní fa gọfún rahim ọlọ́run ní èmi ọlọ́run ní wàá forí jẹ́ yín náà wàá sì sànú yín sómi pé nínú nǹkan tí ọlọ́run bá gán pè wá sí tí yẹn fi lè gbáyé níbi ìrọ̀rùn ó ní kí wọn ní àmójúkúrò níbi àwọn àìdá tí yẹn bá ṣe fún yàn sòtọ́lọ́ bá ṣàánú yàn tẹ́ bá dérú lẹ́vù yìí yìí ní sinmi ẹlòmíì kìí ṣe pé aburú tí ń ṣe òun ní kó wà lába aburú táwọn èèyàn ń ṣe fún un òun ọmọ kó wà lába ẹ̀mí rẹ̀ yóò wá kó fìtínà bá ìmìlẹ̀ débi pé ìfò ala hypertension torí pé kí ni yóò mọ̀ pé ha ẹ̀ tó wọ́n ti lágbára tó ṣe ẹ yọ̀ǹda rẹ̀ ha ẹ̀ ní yọ̀ǹda rẹ̀ o yẹ yóò mọ̀ wá mí kalẹ̀ ẹjọ́ tán ha kò ní tán o ní so irú eléyìí ntí yìí fi gbádùn ayé ni o lè ní gbádùn láyé ẹni tẹ́ bá rí tó bá kó bá fẹ́ sinmi láyé tó fẹ́ sinmi láyé àbíkọ́ lámojú kúrò gbogbo ẹni tẹ́ bá rí tó ga láyé tí o bá lámojú kó o lè gbádùn gíga rẹ̀ wọn kò lè gbádùn gíga àwọn láyé bí bẹ́ẹ̀ sọ sí mi ń sọ sí bí yẹn bú mi ń bu bí yẹn kàmí lábùkù ń kàn lábùkù so èèyàn yẹ̀yẹ́ ju ju òkúta lẹ́lẹ̀ lọ so òun ni pé àlàáfù bí ta fẹ́ lọ gẹ̀ ni pé nínú ìròyìn ọlọ́run àti àwọn ìròyìn tí a orúkọ ọlọ́run ọba òun náà ni ìní àmójúkúò tá a bá ń sọ pé àlàáfù minallah àmójúkúò tọ̀dọ̀ ọlọ́run huwa an yasfa an ibadihi ọlọ́run sàmójúkò fún ẹrú rẹ̀ wọ́n yẹ mọ̀ṣọ́ anihum akhtọ́ ahum gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ ọlọ́run sì parẹ́ fún wazallatihim àtàwọn àṣìṣe wọ́n yóò àfihìm yóò wá sàmójúkò yányán bẹ́ẹ̀ yẹn ni fọlọ́wọ́n kódà yọ́tẹ́ ni ẹ bá tó tó nǹkan yẹn ṣe a rí pìtì ẹ̀ fún ní o ti gbàgbé sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ẹ bá ti túbá lọ́dọ̀ ọlọ́wọ́n tí ẹ tọ́lọ́ sí pé sàmójúkò fún yàn ọlọ́wọ́n máa ń ṣe àmójúkò yẹn yányá ni sọlọ́wọ́n bá subhanahu وهذا من صفات الله الفعلية يفعلها متى يشاء tábà ń wo àwọn ìròyìn iṣẹ́ nípa sọ́njú ni pé ìròyìn iṣẹ́ àwọn asmaul fa'iliyya asifatul fa'iliyya àti sifatul adhatiyya náà ni ìròyìn ọlọ́wọ́n bá pín sí àwọn ìròyìn tó ṣe pé yẹn máa ń rí lára yẹn báyìí ipe ojú ọwọ́ apá ìníkan òun náà ń pè ní sifatul adhatiyya sifatul fa'iliyya òun iṣẹ́ tí yẹn máa ń ṣe alẹ́ àtúwú yẹn ni pé àmójúkú nínú àwọn ìròyìn ọlọ́run ni tó ṣe pé ìròyìn iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe ni mẹ́tàyàṣá gbogbo ìgbà tó bá sì wọ ọlọ́run ọba ni kò sí pé bóyá lásìkò yìí á èmi ìlè ìlè sànú yàn gbogbo ìgbà wàlẹ́yìísà àfùwú ka àfùwí alimakalókè nàákìs torí pé kí ni àmójúkú ọlọ́run a lè fi wé tàwọn ènìyàn àmójúkò àwa ti ọmọ ẹ̀dá mẹ́nìyàn àmójúkò tó ní àbùkù nínú ni torí pé kíni tá a bá ń sọ pé ọmọ ènìyàn ó ṣàmójúkò fún yàn ya yakunu bi izalati ma fi yi min hiqlin ọmọ ìpín nǹkan kan tó ti dìsẹ́ mi fẹ́ nìyẹn láì ń bẹ̀ sẹ́gẹ́tẹ̀ báwọn ó ọkọjá ká ní ẹ pé ọlọ́run ọba ó ti kọ́kọ́ di nǹkan lẹ́mìí fẹ́ ni ìhun ni sòkèdè pé ọlọ́run ọba ọ̀ṣẹ́ ó sì dúró di ọkùnrin fi àjẹ ọ́ àmọ́ tó bá ti sọ pé tọ́ ọlọ́run ìṣe má ọlọ́run bò ní tọ̀ mo ṣàmójúkò fún náà nù àfojúkò ọlọ́run ọba táwọn sọ yìí ìmọ̀ ń ṣe kàmá yàṣá òkú bá ṣe wù ni ẹnìkan ò lè ròyìn rẹ̀ pé sáà bá ṣàmójúkò fún yàn táwa rẹ́rìn sí i tá a dì ma tá a fa mara kò sí tọ́ kàn wọ́n ká máa yẹlé kò bì í bó ṣe tọ́ sọ́lọ́hún bí ṣe máa ń sàmójúkò fún yàn náà ni ẹlòmí lè mọ̀ wípé a ah, kú lẹ́nu sí ká mọ́ máa fi pé téèyàn ìsìlámù ojúkò náà ní ń jẹ́ kúrò láàrin àwọn ẹ̀dá mọ̀nìyàn yìí náà bẹ́ẹ̀ lómi bá lóhùn kánúkò níbi ọ̀rọ̀ nkí o ti tán o ti tán náà nù sẹlẹmi lọ́wọ́ alẹ́sọ̀ pé bóyá ẹtì rẹ́rìn-ín o ní àkùnrin ah, dè o ti tán náà nù o ti tán náà nù lẹ́mìí rẹ̀ lóòótọ́ ẹlòmíì sì tó bá sí ní nǹkan tán mo mọ àgbàlagbà kan tó yẹ pé tí wọ́n bá ní bóyá ń bínú sí yàn wọ́n bá ní ọ̀rọ̀ lé mú bẹ́ẹ̀ wọ́n bá ní òtítọ́ òtítọ́ òtítọ́ ìwà ni òtítọ́ náà nìyẹn òtítọ́ nìyẹn àwọn bàbá èkó òun ni òtítọ́ náà nìyẹn àjì àlójútọ́ òyìsítà náà nù tẹ́mọ̀ ni ẹ̀kọ́ lómi ó tún ẹ̀sọ́ ikú tó sọ nǹkan míì òyìsítọ́ má lójútọ́ ìtọ́ nìyẹn òyìsítà náà nù so òun ni pé ẹlòmíì sì ní àbíkẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò tún sọ agbárígbárùn ọ̀rọ̀ fún yàn yóò wà ní oṣù atánlẹ̀ mi ò báyìí so ẹ rí i pé tí ọmọ ẹ̀dá mọ̀nìyàn gan ọ yàtọ̀ tọ̀ so yíyá tó bá rí bẹ́ẹ̀ lára ọmọ ẹ̀dá mọ̀nìyàn tó ipa àlè fi àmójúkú ẹnìkan wí tẹnìkan sọ̀rọ̀ eléyìí ẹlòmíì tó bá bínú ọkọ ní ẹsẹ̀ sùúrù so yóò tún ní láti ó ti tán o àmọ́ kò ní ti rí ẹ̀mí rẹ̀ oúnjẹ alógún kò tán àmọ́ yóò sọjá lérí àwọn kò ti tán so ó túmọ̀ sí pé a lè fi ẹni àmójúkò títí ìbàtẹ́ àmójúkò àwọn mẹ̀dámọ̀ nìyẹn gan tí ó ń yàtọ̀tọ̀ síra wa ká ní pé tọ́lọ́run náà yàtọ̀ sí tiwa náà sì ń tó burú bẹ́ẹ̀ laysa minhu mujawazatu al-haddi aw tashbihi al-makhluqin lẹ́yìn náà sì ní tọ́lọ́wọ́n bá ní ó ṣàmójúkò fún yàn a lè rí pé bóyá ìkọjá là níbi ìṣàmójúkò yẹn so ẹ wá wáyà ẹlẹ́kejì ọlọ́run ní wàlíyàáfù wàlíyàsífàwù Allah tuhibbuna an yaghfira Allahu lakum wallahu ghafurur rahim àyà yìí nínú àwọn àyà tó ní asbabun nùsùlù ni Abubakar Siddiq radiyallahu anhu al awwal ẹni tó jẹ́ àròlé àkọ́kọ́ fún anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn bàtà anabi lọ́tán tó ikú òun náà ni yẹnì afdolul mu'minin aw afdolul nas ba'da anabi yìí òun lẹ́yìn tọ́lọ́lá jù lẹ́yìn bàtà anabi sallallahu alayhi wa sallam tó lọ́tán òun lọ́lọ́lá jù bàtà anabi ń bẹ láyé tán bá dákọ̀ anabi ipe ta ló tó kú láàrin àwọn ènìyàn tó tún lọ́lá anabi sallallahu alayhi ẹ̀rí pé ọmọ rẹ̀ òun ni Aisha radiyallahu anha lọ́fíà Nabi sallallahu alaihi wasallam nǹkan kan ṣẹlẹ̀ tí Aisha radiyallahu anha tí wọ́n ń pè ní yẹni al-ifq yẹni pé àwọn tó ń ti kọ́dùfù tó parọ́ mọ́ Aisha radiyallahu anha nípa ọ̀rọ̀ zina aya yẹn wọ́n ń pè ní ayatul ifk ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ nínú àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ yẹn kí nínú àwọn tó ń gbé ọ̀rọ̀ yẹn kí ẹnìkan ń bẹ nínú àwọn ènìyàn tó ṣe pé ó jẹ́ ọmọ ọ̀gbé ọ̀dọ̀ Abubakar Siddiq ó jẹ́ ọ̀kan nínú àwọn tí Abubakar Siddiq ní orúkọ rẹ̀ ń jẹ́ Musattah bun Athatha Musattah bun Athathatu náà ni orúkọ ẹni yìí nígbà tí wọ́n ń tó di pé ọ̀rẹ́ padà wá yanjú tọ́lọ́wọ́n bá kílẹ̀ Aisha radiyallahu anha tọ́lọ́wọ́n bá jẹ́ kó yé wọn pé Aisha o kò sí nǹkan kan kò mọ̀ nípa zina tọ́lọ́wọ́n bá yanjú ọ̀rọ̀ yìí tán ni nǹkan kan wá ṣe Abubakar Siddiq radiyallahu anhu kí ni tó ṣe òní kó wá wò pé tó bá ti ń sọ pé wọ́n ń sọ ìsọkúsọ nípa ọmọ mi ìyàwó Ànábì sallallahu alaihi wasallam ṣé wọ mùsọ́tẹ̀ṣù yìí náà ó yẹ kí wọn tó máa sọ ẹni kan máa sọ fún ìtọ́ba tẹ ní oúnjẹ kíní kan wọn ó ní sẹ́nu akátá ló ti yẹ ká ti lọ ẹ̀ka ti gbọ́ so tọ́ba tẹ ní gbogbo èèyàn ọ̀dà so yẹ kọ́ ọmọ náà wọ́n sọ fún bàbá mi ọ̀dà so irú ẹ̀ wá ni ó ṣẹlẹ̀ Abubakar Siddiq kò wá fún ọmọ yìí ní àwọn nàfàkọ́tà àwọn kan tí máa ń ná fún kò ná fún mọ́ ọ̀rọ̀ à ń dí àwọn ìnáwó yẹn kù sọlọ́wọ́n bá wá sọ àyà yìí kalẹ̀ kí wala ya'tal ulul qurba minkum was-sa'a an yu'tu ulul qurba wal masakin wal ya'fu wal yasfahu alla tuhibbuna an yaghfira Allahu lakum wallahu ghafurun rahim. ọlọ́wọ́n bá ní wala ya'tal ulul fadli minkum àwọn tó bá jólówó nínú yín káàmọ̀ búra wàsíà àtọ́nà gba láyé àrísìkí ká má búra àyùtù ulil qurba páwọn ò ní máa fún àwọn tó súnmọ́ àwọn nínú tálíkà páwọn ò ní fún wọn ní ìnáwó táwọn ń ná fún wọn mọ́ wal masakin àbáwọn tálíkà tí àwọn ò jẹ tí wọn rí mu ká má búra bẹ́ẹ̀ ká má búra torí pé kí ni wal ya'fu kan sàmójúkú yẹn pé lórí nǹkan tó ṣẹlẹ̀ yẹn má búra sàmójúkú wal yasfahu kó kẹ́mi kó mi nǹkan tó ṣẹlẹ̀ yẹn yẹn allah tuhibbuna an yaghfira Allahu lakum ọlọ́run sẹ́yìn náà ọ̀fẹ́ ni kémi náà foríjì yìí sí ẹ̀fẹ́ rá foríjì mi ni wallahu ghafurun rahim ẹ̀wù tábà wáyà yìí nìsín á ti rí allah tuhibbuna an yaghfira Allahu lakum ó mi pé inú iṣẹ́ tọ́lọ́run ọlọ́run ṣètò wá tó fi nílẹ̀ yẹ kí wallahu ghafuru rahim ọlọ́run ní èmi lọ́ba tó ṣe pé mo máa ń ṣàforíjì fún yàn tí mo sì tó máa ń kẹ́yàn ó mi pé sífàtò rahma àti sífàtò magfira ìròyìn àforíjì ìròyìn ìkẹ́ni ó yọ lára ayàtà kàkán yìí gbàtà Abubakar Siddiq tó gbọ́ ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni Abubakar Siddiq ló sì ṣe ló kẹ́mi kù níbi ọ̀rọ̀ yányányá ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe bí ṣe ń ṣe dáadáa pẹ̀lú arákùnrin yẹn padà so ibi yìí náà káwa náà ká kẹ́kọ̀ọ́ ọ̀dá kí mùsùlùmí ọ wà kó kàn ní agídí kó ní àdìmẹ́nu àdìmọ́ àdìmọ́kàn téyìn níjẹ́ kó tán ọ̀rọ̀ wọn ò ní tán lẹ́mìí mi láéláé so bàbá mi ọmọ mi ọṣẹ bàbá mi ọmọ mi bàbá ọmọ mi bàbá mi ọṣẹ yóò ní táyé onítọ́lẹ́mìí mi kíni kí ló ń di mẹ́mi tí ò ní tán lẹ́mi rẹ̀ káàní ká jọ àwọn tọ́lọ̀ wọn bá ròyìn nínú àyà yìí pé wal yafu wal yasfahu Allah tuhibbuna an yaghfira Allahu lakum sẹ́ẹ̀fẹ́ kọ́ lọ́wọ́ forí jẹ̀yìn náà ni ẹlòmíì ìyàwó àtọkọ ẹni tó sọ fún mi yìí á ìní gbàgbé rẹ̀ má gbogbo gbà tòmọ̀ràn tí yìí lè yọ̀ǹda rẹ̀ I will never forgive kúnlá àmọ́ tó ń bẹ pé ìdákùn ah òun àtẹ̀yìn bá ti lọ ẹ̀ báyìí ah inú ọ̀sán àmọ́ bí ó sí mi ni abadan irú nǹkan báyẹn káwọn náà ké agboro àyà yìí allah tuhibbuna an yaghfira Allahu lakum sẹ́yìn ọ̀fẹ́ kọ́lọ́wọ́n bá foríjì yìí ni bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá rí táwọn yẹn bá ṣẹ̀ wá kájí kó wa pé pẹ̀lú ògbọ́lọ́run ní máa retí láti foríjì yàn. arákùnrin kan bẹ Abu Damdam náà ni wọ́n ń korúkọ ẹni anabi sallallahu alaihi wasallam wọ́n fi ọ̀rọ̀ rẹ̀ ṣàpèjúwe fáwọn yàn ipe allah ta kuna misla hadha rajul ibi ta ni ori gẹ́gẹ́ bí arákùnrin yìí àwọn yẹn ta ni ó ní abúdọ́mdọ́mù ni kana idha asbisa asbah ó ní ṣiṣẹ́ ni pé ti jí láàárọ̀ yóò wá sọ pé allahumma yóò ní ọlọ́run o inni bi irdi yóò ní ọmọlúwàbí mi mo fi ṣe sàrà yẹn ni personality mi mo fi ṣe sàrà liman zalamani fún gbogbo ẹni tó bá ṣàbòsí fún mi ẹni pé tọ́ba ń bú mi ó ṣàbòsí fún mi mo bẹ̀ lọ́hùn kọ́lọ́nkọ́ má bí ó ń tọ̀ kọ́lọ́nkọ́ má bí so pé ìṣesí tóun máa ń ṣe ń tiẹ̀ nìyẹn sunna ni gbogbo àwọn hayani àwọn hadith anabi sallallahu alaihi wa sallam àti ìṣesí àwọn sọ̀hábà ti ṣẹ̀mí ayé wọn ẹ̀kọ́ oríṣiríṣiríṣiríṣiríṣi náà lèèyàn kọ̀ tí wọ́n bá mú ẹnìkan péré láàrin wọn tí wọ́n sì fi ń ṣe píríncípù gbèsè ayé yàn èèyàn lálàáfíà níwájú ọlọ́run ọba kó lè yàn lálàáfíà láyé yàn lálàáfíà ní alùkìyàmà sóní kó tó bá ti jí láàárọ̀ tó máa ń wé tiẹ̀ nù kí allahumma inni tasaddaqtu bi irdi liman zalamani fún gbẹ́ tó bá sàbòsí fún mi kò ti ṣetán mo fi ṣe sàárà fún sómi pé ibi tí a ń lọ ọgá ni pé ìròyìn ọlọ́run ọba tí sheikh islam Taymiyya rahimahullah tí wọ́n kó sínú àyà yìí àkọ́kọ́ mẹ́rin pé kọ́kọ́ rinlẹ̀ nínú ẹ̀mí wa kí ọlọ́run alámójúkú ní kó jókòó kí ọlọ́run máa ń sàmójúkú fún yàn àbójúkò táwa wí òun pé fún ẹni tí ọba ṣe ọlọ́run ọba ọlọ́run sàbójúkò fún maghfira ọlọ́run foríjìn rahma ọlọ́run tó máa ń kẹ́yàn ẹ̀rí pé tẹ́bà ń rí ọ̀nìkì inna Allaha kana ghafura afuwan غفورا رحيما وكان الله غفورا رحيما قريش بس الإسلام قل إن الله يعني إن فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك الصراط المستقيم قل هو الذي يعني هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ازدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما وأن ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار khalidina fiha wọ́n ní ẹ̀yìn òní wa kana Allahu òní wa yu'adhibu al-munafiqina wal-munafiqat wáyẹ̀nì wọ́n ní wa kana Allahu ghafuran rahima yẹn ni pé ọlọ́wọ́n bá jẹ́ ọba tó máa ń ṣàforíjì lórí tó fi ọjọ́ ọba tó máa ń kẹ́yàn tó ní pé ó gbọ́dọ̀ nílẹ̀ lẹ́mìí wa ọlọ́wọ́n ọba ọba aláforíjì ni ọlọ́run wá sọ́nà àwọn àyà oríṣiríṣiríṣiríṣi tó fi ń ṣàlàyé bí àforíjì òun ọlọ́run ọba bó ṣe tó ọlọ́wọ́n bá ní wàlàdínà ìdá fa fa'ishatan ọlọ́wọ́n ní àwọn tó ṣe pé tó ń bá ṣe bàjẹ́ tó ń ṣe àìdá tó lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ tó bá ṣe áódọ́làmú àǹfùsàhùn ara wọn tán tó búra wọn sí ìbúra ẹni sí ni pé nítorí ẹkọ ṣe nínú ìbádọ́ ọlọ́run kọ́ torí pọ́lọ́wọ́n bá ṣàlàyé fún ọ ó ti tó sì fún ọ ọlọ́run wa ní irú àwọn ẹni wọ̀nyí tán bá ṣe tán gẹ́kàrúlọ́ wọn àrántí ọlọ́run pé ha irú kí mo ṣe yìí fastakfaru wọn wá foríjì lọ́dọ̀ ọlọ́run li dhunubihim níbi ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ẹ wá wọ ọlọ́run wa ní wa man yaghfiru dhunuba illa Allah kò sí ẹni tó lè forí ẹ̀ṣẹ̀ jìyàn àfọlọ́run kò sí ẹni tó lè ṣàforíjì ẹ̀ṣẹ̀ jìyàn àfọlọ́run àmọ́ walam wọn kì í fi ẹsẹ̀ rinlẹ̀ lórí aburú tó ń ṣe pé màá ṣe lọ pàtó ètòsí kan sí nítòsí kan sí nítòsí aburú kan sí nítòsí aburú kan sí gbogbo aburú ẹni tẹ́ bá tó tó ti ń ṣe àfẹsẹ̀ rinlẹ̀ lórí aburú tó ń ṣe tó pé ń saburú kan ó sì mọ̀ pé kódà ní màá ṣe lọ ní màá ṣe lọ ẹni òun rìn otí bèbè ìparun ẹni pé ibi tí ó ti kó ìparun bára rẹ̀ náà ní rìn ọlọ́ni wàlámi yasirru ala ma fa'alu wà um ya'lamun wọn ò ní fẹsẹ̀ nílẹ̀ pé ń mọ bá ń so táwọn náà sì mọ̀ pé tí ọ̀daràn wọn ń ṣe yìí so ni pé tí wọn bá ti ẹ̀ ṣẹ́ lọ́run tó dájú ni pé ah kí o ti dẹ́mi ẹ̀ padà pé ah ọlọ́run ǹṣe ǹdédé ẹ̀ mọ̀ ìdíde rẹ̀ máa ọlọ́run foríjì mí o so ìtafẹ́ lónìí ọ̀gá ni pé ọlọ́run wá máa ń yaghfiru dhunuba illa Allah ẹni kó mi pé nínú ìròyìn ọlọ́run قل والنبي صلى يا عبادي الذين أصرفوا على أنفسكم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا Ọlọ́run ní ìwà nábì ṣàlàyé fún àwọn ìjọ rẹ̀ pé wọ́n ike Ọlọ́run sọ fún ipe ẹ̀yin ẹrú mi Ọlọ́run pé ń kálukú alladhina asrafu ala anfusihim àwọn tó kí wọ́n ti fi ìṣẹ̀mí ayé wọn wọ́n ti lò bọ́lọ́run ṣùpá wọn láti kán lò wọ́n ti wọ́n ti wọ́n ti gbé ẹ̀mí ìran níbi tí ọ̀dá gbogbo ẹ̀ṣẹ̀kẹ́sẹ̀ tí ẹ̀ lè wò kọ́sẹ̀ ìyẹn ni pé ìyẹn ń ra ẹ̀mí ara rẹ̀ láre ń lu ẹ̀mí rẹ̀ ńlòkulò ni because kí ni ẹ̀mí tọ́lọ́ wọn bá fún wa ẹ̀mí tó mọ́ ni anabi sọ̀rọ̀ sọ́lám ṣàlàyé nu hadith mẹ́nu Muslim ó ní Ọlọ́hun bá dá ẹ̀mí ní nǹkan tó mọ́ paragadan tí nǹkan dúdú tó bá kán sí téèyàn bá tó tún ṣe yóò tó kán sí wàyí dà tààbà téèyàn bá tó bá kọ́ ọlọ́run ìṣàforíjì fún mi succulent wọ́n sì nìkan fọ ẹ̀ṣẹ̀ yẹn mọ́ ẹ̀mí yóò súnmọ́ padà àmọ́ wà ìnà àádá tó bá tó padà tí tó kọ́ntínú ẹ̀ṣẹ̀ yẹn tí ò túbá bí ẹ̀mí hùn pọ́ìntì wọn wà kásí dúdú wà kásí kásí kásí kásí kásí títí fàá yóò wà bú ẹ̀mí hùn yẹn anabi wa ni irú ẹ̀mí yẹn ni jẹ́ pé tọ́lọ̀ wọn bá ń sọ pé kálá bal rana ala qulubihim ma kanu yaf'alun ipe ó ti dí ẹ̀mí wọn payányá nǹkan tí wọ́n ń ṣe ní sẹ́mi pé tí wọ́n bá ti ń wọ abú yóò padà wá kọ́ba gbogbo ẹ̀mí yẹn ẹ̀mí wa di ẹ̀mí tí ó dúdú sí yányá tó túmọ̀ sí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń pè gbogbo ẹni tí ń gbogbo ọ̀nà ẹ̀ṣẹ̀ tó ń kálukú ń olórí ẹ̀ṣẹ̀ òun ni ẹbọ ìṣẹbọ pẹ̀lú ọlọ́run ìṣekúfúrú pẹ̀lú ọlọ́run ọba ìgbé ìgbé agbára ọlọ́run fún ẹlòmíì ọlọ́run ní ẹtúbá kò ń bẹ́ẹ̀ ìjà kò ń bẹ́ẹ̀ ìyapa àṣẹ ọlọ́run ọba ọlọ́run láti ẹ̀ kalẹ̀ yín láti yín kalẹ̀ tó gbúrú àwọn kan báyìí mùsùlùmí ní bùkátà kọjá kò ń bẹ́ẹ̀ ọlọ́run ní ẹja wọ́nyányán kọ́nà tó pé ìdí kẹfìrí gangan lọ́wọ́ ìdí ẹbọ lọ́wọ́ ìdí ẹ̀sìn mi tí kò kí ń ṣe ìsìlámù lọ́wọ́ ọlọ́run bá ní la taqnatu min rahmatillah ẹ má jà kàn níbi ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run ò lè kẹwàá yìí mà <clears throat> táwọn bá dé yìí ọlọ́run ní ẹ gbọ́dọ̀ síbẹ̀ o torí pé kí ni inna Allaha yaghfiru dhunuba jami'a kódà lèmi ò ti ní má jẹ̀mú tí má jẹ̀mú yìí ọ gbọ́dọ̀ sí tó bá ti ń sé kíní kò ń sí ọ wàláhì tó bá lẹ́sí tán pé mo fẹ́ túbà lọ sọ́dọ̀ ọlọ́run báwo àwọn mọ́tẹ̀mú ti sáti mú súnà nàbì sallallahu alaihi wasallam ní ọ̀nà tó máa rìn gbogbo àwọn àlùjànnú burúkú tí wọ́n wà ní dèmọ́jẹ̀mú wọn ò tó bẹ́ẹ̀ wọn ò lè dédé onísúnà wọn ò lè dédé gbèrègbè rẹ̀ ẹlòmíní tó bá pa ọ̀rọ̀ lè ṣe nǹkan kankan wọn ni yéè tó wọn bá ṣe bẹ́ẹ̀ mi wọn ò ní gun irọ́ ni irọ́ ni ntọ́lọ̀ ń dá fún un náà ló lò àsìkò tó lọ ń dá fún un náà lásìkò tó lò ọlọ́run ní la taqnatu min rahmatillah inna Allah yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ ni mo ṣetán láti ṣubí ilẹ̀ ó ti mọ bọ́lọ̀ ń ṣe yàtọ̀ sí wa gbogbo ẹ̀ṣẹ̀ yányá mi pé ó ṣẹbọ ni ó ṣe kófúrú ni ó ṣe bẹ́dà ni ó ṣe máṣíyà ni gbogbo ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ ń ṣàforíjì fún yín ṣubí láti rí pé abáyà kúránì ṣe wà ní kí wọ́n á rí ọ̀rọ̀ kan bóyá hadith kan tí wọ́n sọ pé ọlọ́run ò ní ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún nǹkan kan àbí fẹ́nìkan tó bá ṣe irújó ní mo wà ní ibì kan lẹ́nì kan bá sá mi wọ́n ní àwọn ah, fẹ́ fi kíní kan mi lórí fóònù wọn ni bá ní kójú kí n wò bá kó àdísì ń wá àdísì náà wọ́n pè wọ́n ní ọlọ́run anẹ́sọ̀ sọ́làmù ní pé ọlọ́run ò ní gba irun oníbídíà kò ní gba àwẹ̀ rẹ̀ kò ní gba hajj rẹ̀ kò ní gba zaka rẹ̀ ó ní ẹ̀ ń sáré pé ẹni ń sá ẹ̀mí rẹ̀ ń sá kò gba kí nínú taratara tó ń yẹn mọ́ ní dúró mo bá mú fóònù bá gbé mọ́tàbà sàmìlà mo sì tẹ àdéhùn sínú ọwọ́ kó tíra márùn wa gbogbo ẹ̀yàn yẹn mọ̀ọ́dó mọ̀ọ́dó mọ̀ọ́dó pé kété ẹsẹ̀ dọ̀ ìfù gan mọ̀ọ́dó tó ni so oníkéyàn orí nǹkan kan tó takò pé ọlọ́run ò lè gba tútúbà ẹni tó bá túbà a èèyàn mọ̀ pé èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ fura sí ọ̀rọ̀ yẹn àbí hadith ni tó bá pè ládìsì gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ń ṣẹlẹ̀ ayé ayé Kùránì ni pé inna Allah yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀yẹn yẹn ni ń ṣàforíjì fún yàn kó sá ti pín ọ̀sá ti ṣe ní àsìkò tí Ọlọ́run bá fẹ́ kọ́mọ́jì kí nígbà tí ẹ̀mí fẹ́ bọ́ kọ́mọ́jì kí nígbà tí ọ̀làǹfààní àti ṣe má so kọ́mọ́jì kí nígbà tí oòrùn ti ń yọ níbi so àwọn ìyẹn ni àmọ́ tó pé o ṣe ní ọwà láàyè ọwà láàyè lálàáfíà wà ní kìnìún ọwà òpin ìbàjẹ́ tí ń ṣe ń ṣe má ọlọ́run ṣetán láti gba tútú báyẹn irú ẹni ó ṣẹlẹ̀ ẹnìkan ẹni ń tiẹ̀ iṣẹ́ tiẹ̀ ni pé máa ń pààyàn àdísìn náà mẹ́nu Muslim àti Bukhari kí máa ń pààyàn ni ó ti wá pààyàn dé kó ti pààyàn dé èèyàn ninety nine ó pààyàn dé ọgọ́rùn-ún ó di ẹyọ kan ẹ̀mí rẹ̀ wá wò pé ah, á kí n jáwọ́ níbi iṣẹ́ tí màá ń ṣe yìí nṣema wọn àlọ́ lè bá afa kan afa àwọn àfọ olódo tí ò ní mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run tí ó sì mọ̀ dá sí i ẹnu bá lọ́dọ̀ rẹ̀ pé òun fẹ́ túbà ó ní kí ló ṣe ó lóun ti pa ìyẹn náà ti náà ni òun wá sí tán wọn fẹ́ padà sọ́dọ̀ ọlọ́run òun fẹ́ túbà afa àwọn ni ha ìyẹn náà ti náà ó ṣe àgbákò ọlọ́run ní foríjì hàn ó ní ẹ́ ó bá rí báwọn ìyẹn ló fi wọn náà kọ́ ó ti tún fi ó ti fàfà àwọn náà kún náà nù ó bá pa àwọn èèyàn kó pọ́gọ́rùn báyìí kó mọ̀ pé ìyá òun kó kún bọ́ nídùú pé ọgọ́rùn èèyàn ló ń pa bí ṣe ń bá ìṣẹ̀mí ayé rẹ lọ́rùn ìgbà tó ní sáà ló bá tó pàdé àfa mi ẹ̀yà àfa òun tiẹ̀ òun gbẹ́sẹ̀ ọlọ́wọ́n bá rẹ̀ yé ṣẹ̀kúrú àfa òun ní ìsìn ta pé ìgbà tó mọ̀ dájọ́ rẹ̀ kò sì dákẹ́ ẹnu rẹ̀ fi á á jíkí mi ló tún bọ̀ fi lọ yàn ọkàn rẹ̀ ó pín sí méjì pé ah, àbí mo lè rá foríjì àbí ń lérí ni à ń gbà sọ fún pé ah láéláé wọn ni ẹ ọjọ́ ìfowó náà kàn sọ lọ́ba fowó náà kàn ọba pọ́gọ́rùn bí ṣe ṣe bá bí ninety nine àyàn ọgọ́rùn-ún ó ti pé ọgọ́rùn-ún tó ń pa lè rá foríjì ọ̀nà àfa ni ah wàmọ̀ yẹ súdùkà bẹ́yìn náà wàmọ̀ yẹ wà mọ́kànlá tó kí ló fẹ́ àti ìwọ àtàforíjì ọ̀nà kílọ́fẹ́ ní kọmọ́ rí tó bá ti ṣetán láti túbá tó irú àwọn àyà yìí ń pè inna Allaha yaghfiru dhunuba jami'a lọ́wọ́ fún ọgbọ̀n ẹ̀fà gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ọlọ́run ṣetán láti foríjì ọ̀n tó bá ti dúró pẹ̀lú àwọn májẹ̀mú tọ́lọ́wọ́n bá là ẹni pé tó lẹ́mìí pé òní padà tó ṣerú rẹ̀ má tó sì ń gbé mu ara rẹ̀ pé ah, irun kí mo ṣe ẹni wọn bá lẹ́nu pé òun kú mbẹ́ òun lọ sí lumi bí ti ń lọ lumi bẹ́ẹ̀ ni kú ti dé bá ó kú àwọn màláíkà méjì dé màláíkà ti máa ń gbéyàn bú màláíkà ti máa ń gbéyàn dáadáa èyí ti máa ń gbéyàn bú ní a òun lòun ó gbé pé ọmọ ara àwọn tó yẹ kó òun gbé lọ ni ẹni tó ń gbéyàn rí òun ni a òun lòun ó gbé pé èèyàn rí ni bí wàhálà ṣe dénú bàtà méjì ń fà á ọlọ́run wá rán màláìka mi sí wọn ipe kóun ó lọ bí ènìyàn wọn wá ń bí wọn pé kí ni tó ṣẹlẹ̀ wọn wá ní aláwọ̀kọ́ ni a èmi ni mo ní torí pé kí ni èèyàn bú ni ó ti pa èèyàn náìtì èèyàn ọgọ́rùn-ún lọ́pàá bó ṣe wà yìí ẹlẹ́ẹ̀kejì ni èmi ni mo ní torí ti túbá fún òṣìṣẹ́ aburú mọ́ ọlọ́run ti foríjì tó ní àwọn méjì bá ń fà mọ̀láìka ìwà ni ọ̀dà tó ṣẹlẹ̀ ni pé ẹ lọ lè wo ibi títí ń bọ̀ wá kẹ́ ẹ̀ wo síbi tí ń lọ sọlọ́ wa ni pé kí àwọn yẹnì kí ilẹ̀ ibi títí ń bọ̀ wọn kí ilẹ̀ kó kó fẹ́ ilẹ̀ ibi tí ń lọ kó súnmọ́ wọn wá rí kó ti kú lọ́dọ̀ àwọn èèyàn bú ó ti súnmọ́ ìlú retí ń lọ wọn ọlọ́ni ẹ̀ fílẹ̀ pé èèyàn rẹ ni bó ṣe padà jẹnu nítorí wọn fẹ́ lóyún ẹgẹ ni pé bó ṣe kó padà di ẹni tó rí kẹ ọlọ́run bá nù òun ni pé bó ṣe lè kí ẹ̀ṣẹ̀ kó pọ̀ tó kódà kó máa jáde lẹ́nu yẹn àbí kí wọn wò ó ní pé àwọn eléyìí ah, ò lè rí àánú ọlọ́run má ò lè rí àánú ọlọ́run má tó ni àwọn tá a jẹ́ tí a ń gbìyànjú láti ṣe súnà kọ́lọ̀ kan ṣe àṣewá ní orí súnà jálẹ̀ agbọ́dọ̀ máa fi ojú wọ àwọn èèyàn ẹ̀yìn ti sọnù ti burú fún yín lè dá fẹ́yìn yìí má Ah, àwọn eléyìí wọ́n ra gbére sínú náà ni mùsùlùmí máa rántí pé ìgbà kan bẹ̀rẹ̀ àwọn àti lò báyìí táwọn àti lò tó yẹ pé àwọn kan náà ni wọ́n pé àwọn náà ń pa àwọn náà ń bá wa lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fi di pé ọlọ́run ní kí àgbóyè yìí kó dé irúṣẹ́ mi yẹn làwọn náà gbọ́dọ̀ máa lò pẹ̀lú gbogbo àwọn ènìyàn ọlọ́run tó sọ nù áyà mi ipe alladhina yajtanibuna alqaba'ira min al-ismi àwọn tí wọ́n jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ wìlfọwọ́ ìṣà àti àwọn ntọ́lọ́wọ́n bá kọ̀ tí ọ̀dà tó ṣe pé ilẹ̀ lẹ́mọ̀ àbáwọn kẹta máa ń ṣe ni pé àwọn ẹ̀ṣẹ̀ táwọn gbìn mọ̀ pẹ́ṣẹ̀ ni nípa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké bíi kí wọn obìnrin olóbìnrin lókìkí kí wọn sáré kájú ìlú àwọn kẹfà àwọn lámàmù ni ọlọ́run bá ní inna rabbaka wasi'ul maghfira ọlọ́run ní àforíjì mi àforíjì tó fẹ̀ ni kì í ṣàforíjì tó kéré

èmi náà ni mo mọ bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe wà ní gbàtẹ́ wà látọ̀ gbàtẹ́ wà lẹ́jẹ̀ yìí gbàtẹ́ di ọmọ ẹ̀dá mọ̀ nìyẹn níbẹ̀ ọ̀run ni wala tuzakku anfusakum ẹ má fọra yín má má sọ pé nìkan lọ́ má má sọ pé wọ́n gán má bí àwọn kìíní rè kìíní òun kìí yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ́dà tẹ́lẹ̀ bá rún súná ni ẹ má lẹ́ tẹ́ ní tẹ́ǹsì yóò dáhùn ẹ́ ẹlẹ́yìn mọ́kọ́ àlàmọ́ àná tí ọlọ́ba ló wọ̀ fẹ́ kí o jìnà sí ni wàlá tó zẹ́kù àǹfùsàkùn ẹ má fọ̀ra yín má àwọn ìlúmíràn ní sìn yóò ní pé òun ṣe súnà ẹ ti máa rí àpẹẹrẹ ikú àwa mọ́ ń bẹ lára àwọn èèyàn míì lóòótọ́ mọ́ ń bẹ lára ìlúmíràn kó ah ah ṣé súnà náà ló ń ṣe báyìí ìgbìmọ̀ káyìí wá gùn ọ́ tó sùúrù eléyìí náà ọba mu ó wà áìlẹ́mù bí màá ní takọ̀ lónìí mi mọ tó bẹ̀rù mi o sòbí ilé ó ti mà bí ọmọ fún ẹnìkan máa pé àwọn kan lágbájá ni ah, àwọn aṣíwájú wa àwọn oníṣẹ́wù wa àwọn onímọ̀kádàmù wa àwọn olùsáàzù wa pé á ẹni rẹ ni wọ́n wọ́n dá lọ́dọ̀ ọlọ́run ẹnìkan ipò wọ́n ju tiwa lọ ọ̀n tọ́ra rẹ jẹnu. ń sọ fẹ́ nìkan lánàá ọ̀rẹ́ mi ni àjọṣe kéèké ni wá kò wá ti jáde nínú kíni sáré kúbẹ́kúbẹ́ ti wá mọ́ lára bàtí mi àti ẹ̀rọ abáyé bó ṣe tún gbọ́lẹ̀ wọ̀nú ni ah, ah ní kí ni sí ọ́ ha ẹgbẹ́ tí a ti fẹ́ gbẹ́lẹ̀ mi àti ẹ ah àwọn sí wímọ̀ ti bá ti ń jẹ́ o ó ní ah bá tàwọn jẹ́ bòun ni ah, ah gàtó rí mi ọ̀nì àti bàtà ní ah, la ilaha illallah ọwá ń yẹ yẹ ìjọ mi ara ìjọ mi ènìyàn ara rẹ báyìí tẹ́ láàrin ojú títì àwọn yẹn sáà ń wà lọ́tún ló sì <laughs> pé kí là ń sọ gbà tí mo yá ó tó yá tàbí sọmọ sọmọ tán mẹ́ta mọ́ ń lọ àtùbà wọn báyìí ó tún lóso òní ó tún yé kọta kẹta mọ̀ yé yìí láti mọ ilá so o ni pé wọ́n ti sọ́ra wọn di ẹni rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ níbi tí wọ́n á fi lọ ọ̀gẹ̀ni kí wọ́n sọ lọ́wọ́ ní àá èyí àfáàsì bẹ́yìn náà ni ẹjù wa lọ́dọ̀ ọlọ́run sí mẹ́nu ẹ mo ní séwù rẹ tó ń tẹ̀lé kí wà láyé bóyá ojú lọ́dọ̀ ọlọ́run tó ló jẹ́ pá burú mi tí wòye dánwò gan séwù rẹ ń bẹ́ẹ̀ sì ni n sì parọ́ fún lóòótọ́ mo máa burú tí ṣéwù rẹ̀ ń dánwò tẹ́niwọ̀n ìdánwò ṣùgbọ́n tí kì í lè là fún kí n sọ fún pé báyìí ṣéwù rẹ̀ máa ṣe báyìí nìkan ṣe. so òun ni pé wala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa ẹni tó bá súnmọ́ àwọn afáhùn láwọn afáhùn wàláì tó súnmọ́ wọn gan bí àwọn dírẹ́bà wọn àwọn wọléwọ̀dé ọmọ kéwù wọn àwọn ni wọ́n mọ̀ mọ́ mẹ́nìkan dírẹ́bà ara àwọn ṣéwù kan ni ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó fọ́nì díẹ̀ ni ó gbé mọ́tò ṣéwù wọ́n bọ̀ ara mọ́tò ṣéwù ní wọ́n á gbé lọ sílé aṣẹ́wó àwọn wa sọ fún pé ó gbé mọ́tò lọ sílé aṣẹ́wó ṣéwù bá bínú tí a ah, gbé mọ́tò ah, lọ ìfẹ́ mọ́ a ah, ọlọ́dàánù ìní gbé kalẹ̀ mọ́ àwọn ọlọ́dàánù lọ lè bẹ́ sí gbé mọ́tò lọ́n ti ẹni ẹ̀yìn wọn lọ bá kí wá ṣé kò lè ṣe kankan fún mi ní wọ́n lè ṣe kankan fún mi ẹ mọ́ wá wo àdánwò ọ wá gbé mọ́tò lọ ó sì rọ ní àràǹdìbí wà so ó kókò lára níbi ṣé wà lọ́dẹ gbalé mi ọ̀sẹ̀ tó tẹ̀lé tó délé wọn báyìí ilé rẹ̀ bá jóná ilé rẹ̀ gbiná àyàbá ní kí ọ̀rọ̀ lébẹ̀ sí ó ní níbẹ̀ wọn ó ní wàláì ṣé nǹkan ló ṣe kí lèmi ojú ó ní ọlọ́kàn lé ojú ni olóyè dá mi lójú ni ṣé wò ní nǹkan kan ah, ẹni tí wọ́n mọ̀ wọ́n kò gbé mọ́tò ń kalẹ̀ o kò gbé mọ́tò ń kalẹ̀ bí ọdún méjì ṣe wà kú lẹ́wà àwọn ìkú àbíkọ̀tán so òun ni pé àwọn tó bá wà àìlẹ́mú bí mọ́ ní takọ̀ pé àwọn ẹni ni ní ìbínú sí ẹni ọlọ́run ilé wọn kà jóná lásán ilé kà jóni kìí ṣe ké ìbínú kankan tó lóun mọ̀ pé kìí ṣe ní ọlọ́run kankan sẹ́mi àṣírí wọn máa ń bẹ lọ́wọ́ wọn pé wọ́n àìlẹ́ mọ̀ ní takọ̀ ọ̀nà ọlọ́run ọmọ ẹ̀ ọ̀nà ẹ̀ tẹ́ bá dáhùn dẹ́rẹ́bà wọn ní ẹ̀ ọlọ́run mẹ́ni rẹ̀ bá. so ọlọ́run ọba ó ti kó yé wa pé àforíjì òun ọlọ́run ọba bí tá a lọ ọ̀gá nìyẹn ti àforíjì ọlọ́run àti ìkẹ́ òun ọlọ́run ọba kọ́ra ìkẹ́ òun bó ṣe pàtàkì tó ni pé ẹ gbọ́dọ̀ jákà àwọn ènìyàn níbi ìkẹ́ ọlọ́run pé ò lè rí kẹ́ torí kẹ́ ọlọ́run báyìí fẹ́ ẹ rí i pé nínú àwọn nǹkan tí ọlọ́run bá ń sọ nípa àwọn màláìkà kẹ́pẹ́ nípa àwọn mùsùlùmí gidi ó ní tọ́ba ń bẹ ọlọ́run ọba fún abẹ ọlọ́run pé waktub lana fi hadhihi ad-dunya hasanatan wa fil akhirati wa fil akhirati قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون Ọlọ́run bá ní àwọn mùsùlùmí kan به tí pé tó bá ń bẹ Ọlọ́run واكتب لنا في هذه الدنيا حسنة jíkí dáadáa jẹ́ tiwa ní wọ́fìl àkírà àti ní alkiyama ẹni pé dáadáa tí islam kọ̀nfàmù ni o dáadáa wọn ni pé imani tó tí a bá ní dáadáa àwọn kẹfìrí náà tó akówó bá ní kẹfìrí ń lówó tó apọ́mọ ní kẹfìrí ń bímá so náà ni imani tí ń kún gangan náà ni nǹkan tí ń jẹ́ dáadáa nílé ayé ọlọ́run jí kó jẹ́ tiwa tó bá tún dálé kiyama dáadáa tọ́lọ́ ma ṣe fún yàwọn náà ni alìjẹ́nà ọlọ́run kó ṣe fún wa inna hudna ilayk ó ní àwa àwa ìmọ̀nà

kódà àwọn gamọ́ límítì kẹ́hùn fún ara rẹ̀ kí n tó rí lónìí pàápàá pé àtọ́ ah, ni ẹ̀rí pé n tó bá mọ̀ pọ́lọ́wọ́ bọba tí máa ń kẹ́yàn ni tí ìkẹyàn ò sì lè ní limitation irú ẹni yẹn tó mọ̀ pọ́lọ́wọ́ ní máa ń ṣe ẹni rí kọjá lè ẹni rí kókó jẹ́ ẹni rí kó ṣẹ́ tọ́lọ́wọ́ bọ̀ fẹ́ kódà bí nǹkan tí bá ń fi ọba tí ì ṣe yóò sì mọ̀ pé ah, ọlọ́wọ́ bá yìí ẹ̀ kò àsìkò ni tọ́lọ́wọ́ bá kọ tó ń kọ fún mi nìyẹn rí lọ́wọ́ báyìí ọlọ́ba ní ìkẹ́ mi wá ní wọ̀sà àtúbù alìlẹ̀rí na yẹ̀tẹ̀kùn àwọn tó bẹ̀rù mi níkẹwọn kọ́nà olè má lówó wà láyé sí mọ́ra pẹ̀lẹ̀ kí ọlọ́run bá lára rẹ̀ tó rọ́kàn rẹ̀ balẹ̀ ní fitina ara rẹ̀ ní wàá wà lákàkiri wà lálẹ́ kìyàmù ìwà àti wàá rí ìkẹ́ tó lágbára ṣùgbọ́n bá ṣe ń sọ ní àwọn oríṣiríṣiríṣiríṣi nù ó ní pé ìkẹ́ ọlọ́run bá yí iṣẹ́ àtàánú ọlọ́run ìyẹn gbọ́dọ̀ máa já kan àwọn ènìyàn kú ń bẹ́ẹ̀ hadith Jundub bin oníjọ́ kan ọkùnrin kan wá bá anabi sallallahu alaihi wasallam ọkùnrin kan sọ pé anabi sallallahu alaihi wasallam sọ fún mi pé ọkùnrin kan qal ń sọ báyìí kí wallahi la yaghfirullahu li fulani olóhùn fún ọlọ́wọ́n bá búra ọlọ́wọ́n ò lè ṣàforíjì fún lágbájá mọ́ pé lágbájá ọlọ́wọ́n ò lè foríjì ọlọ́wọ́n wa sọ fún rẹ níbẹ̀ wa inna Allah qala ọlọ́wọ́n wa sọ fún pé man zalladhi yata'alla alayya tẹlẹ ti ń búra lérí mi yìí ti ń búra lé mi lérí tí ń búra allah aghfir li fulani pé ilé fèrèjì yẹn nìkan fa inni god kafartu li fulani ọ̀dà mo foríjì lágbájá tó ní ilé foríjì òun wa ahbatu amalaka iṣẹ́ tí ẹ mọ bàjẹ́ omi pé kí ọmọ wo pé àdìsí mẹnu sahihu muslim kí ọmọ wo pé ẹ pé lágbájá àwọn eléyìí wọn wọ yálà yàná lọ́wọ́ lè kẹ́wọ́n wọ́n ṣe àgbákò wọ́n jẹ yálàyàyà tí èyí sá àwọn tọ́lọ́wọ́n bá ti palẹ̀mọ́ yàkalẹ̀ fún wọn bí ẹni tó jẹ́ kèfèrí nìsín ẹ̀hẹ́n àmọ́ ẹni tó jẹ́ olùsínlọ́hún tó jẹ́ mùsùlùmí ń kírun ń gbáwẹ̀ ń ṣe tọ́lọ́ ni ó ṣe bóyá kùdìẹ̀kùdìẹ̀ kan wá ni ló wá ń já ọlọ́wọ́n bá níkẹ́ lára rẹ̀ rere yìí nǹkan tó lágbára ni o àmọ́ èèyàn jẹ́ nà sọ́rọ́ tó òye lè sọ kódà èèyàn gbọ́dọ̀ kọjú sí gan pé wọ yìí ah, ọwọ́ náà torí pé kí ni kò tí ì kú kò tí ì kú sọ ọ̀run ni pé àmìyàn lè sọ pé gbogbo ẹni tó bá sí nàsára kú ẹwọ̀ náà gbogbo nàsára kèfèrí ni yẹn lè sọ bẹ́ẹ̀ gbogbo ẹlẹ́bọ tó bá sẹ́bọ kú kèfèrí ni sọ ọ̀run náà pé takfirul mutlaq àwọn takfir muayyan ni tó ti yé báwọn pé lágbájá kèfèrí ni ọ́ àmì ẹ̀ lè sọ pé lágbájá tó ṣe kèfèrí tó ṣe ẹ̀sìn kíní kú yìí tó ṣe kú tó lọ lójú kó ṣe kú àà kèfèrí ni so òun ni pé irú àwọn yìí wọn clear but mùsùlùmí ń kírun ń gbàwẹ̀ ń ṣe kíní kan ọwọ́ ń rí àwọn kẹ̀kẹ́ kan wọ́n sáré gé ìkẹ́ ọlọ́run bá fún wò lè rí ìkẹ́ ọlọ́run ọlọ́run ní ọ̀dà èmi ọlọ́run mo foríjì mo sì wá bàtì ẹ jẹ́ sọkọlọ́run bá kó là níbi gbogbo àwọn nǹkan báyìí ó ní pé kálọ̀ lè mà pé nínú ìròyìn tí ọlọ́run bá ní òun náà ní ìròyìn ìkẹ́ ọlọ́run ìròyìn alrahma anú ìkẹ́ tọ́lọ́run ni báyìí náà bẹ́ẹ̀ náà ni alghufran awil maghfara ìṣàforíjìn àti alaafu àti ìṣe àmójúkù lórí nǹkan tí èèyàn bá ṣe ní àìdá tí a bá ti túbá lọ́wọ́ ṣàmójúkù yẹn yẹn fún yẹn ni sùkúrọ̀ kọ́mọ́ṣà sí àmójúkù àwọn ẹ̀ṣẹ̀ wa fún wa. يتامى من شيء يتامى الله باكي شاف لي جفوا سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك نعم دعاتين اغاني جتي يا وسيم اقرب يا Number one. Number two. Now. Nah. kí ẹni tí nínú wọn tó sọ ìbéèrè tiwọn nínú àwọn ìbéèrè tó ti wà mí báyìí wọ́n ní ẹjọ́ iṣẹ́ àbójúkúrò fún yàn yálà bàbá sí ọmọ àbí ọ̀rẹ́ sí ọ̀rẹ́ àbí ẹ̀gbọ́n sábúrò ǹjẹ́ ó ẹ̀kísẹ́ǹdì mi débi wípé èèyàn kò nínú Islam bàbá wa bínú sí i àbí ọ̀rẹ́ bínú sí i àbí ẹ̀gbọ́n bínú sí i ó wá di pé wọ́n wá lọ mú un bẹ́ẹ̀ ẹ forí jì àwọn sàmánì ní ẹ jẹ́ ká ṣé a lè ṣerú àmójúkò fún ẹni yẹn látara kó kò nínú ìsìlámù. ẹ ni i pé gbogbo ohun tí à ń sọ látẹ̀kan kò gbọdọ̀ débi pé kí èèyàn ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run àbí kí n kó nínú ìsìlámù yányá kí wọ́n á ní èèyàn ń ṣe àmójúkò àbí èèyàn ń ṣe lọ́hùn gan ẹ rí i pé ìmẹ́nu kan àmójúkú tá à ń sọ ni tó ní ń ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹra wa ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹra wa irú ẹ̀ṣẹ̀ tẹ́ntì ń ṣe ọlọ́wọ́n bá yẹn kọ́lọ́ ọlọ́wọ́n bá jẹ́ pé wà ní kúránì ó ní la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yu'aduna man hada Allah ọlọ́run ní ẹ̀rí rí ẹnìkan àbáwọn àwùjọ kan tó ṣe pé wọ́n ní ìgbàgbọ́ ní òdodo tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run tí wọ́n sì gbà kọ́lọ́ wọn bó gbé àwọn dìde yuhibbuna man hada Allah kàmá wá fẹ́ràn ẹni tí ń takò òfin ọlọ́run tí ń fẹsẹ̀ gbá òfin ọlọ́run ọba lójú kàmá wá fẹ́ràn rẹ̀ walau kana aba'uhum kúrò àbá ṣèkí bàbá wọn lọ́jẹ́ abna'uhum abọ́mọ wọn aw ashiratahum àbí mọ̀lẹ́bí wọn ọlọ́run ní ulaika aw ikhwanahum abọ́mọ ya wọn lọ́jẹ́ wọn ní ulaika kataba fi qulubihimul iman àwọn tó bá rí báyìí àwọn ni ìmánì jòkó lẹ́mìí wọn nù ìmánì jòkó lẹ́mìí wọn mú ìpẹ́ tó bá ń tó bá ń bẹ̀ kẹ́ sáyọnú sí nìkan ó dé mọ́ sàmánì ní ó dé nìkan ó sọ lè ṣe ẹ̀sìn míì ọkọ̀ lè bọ́ sínú òfin islam kalẹ̀ ọlọ́ọ̀sẹ̀ ẹ̀sìn míì à òun kò sámójúkò àmójúkò sí mi yìí òun ọlọ́wọ́n bá ní ẹnì kọlọ̀ lè kọlọ̀ kọjá òkú níbi tí ń ṣe ni so àmọ́ká ni ẹ àìsásàmójúkò fún bẹ́ẹ̀ kí nìkan kan àà sùúrù yìí ń ga níbẹ̀ nínú pé àlùwàlá òwòlùbárà yóò fẹ́ràn tí bá ń tẹ̀lé aṣọ ọlọ́run yóò kúrò ẹni tí bá ń ṣe ọlọ́run sùúrù ní fẹ́ràn rẹ̀ nínú sheikh islam tẹ̀míyà rahimahullah wọn ni yóò ama fẹ́ràn ẹ̀dá ama fẹ́ràn ènìyàn bí qadri máa fi ìmìnà tán yẹn pé mùsùlùmí gan ama fẹ́ràn rẹ̀ pẹ̀lú ndíwọ̀n tá a bá ṣe rí pé sí ń tẹ̀lé ni wà yóò bọ́ gọ́d á kúrò èèyàn bí qadri máa fi ìmìnà máa ṣìyà àbí ìyapa àṣẹ ọlọ́run bí bá ṣe mọ lára rẹ̀ náà ni ó ṣe kúrò rẹ̀ níwọ̀nba nítorí lè di ẹ̀tọ́ lọ tó kún islam tó fẹ́sẹ̀ mí kalẹ̀ ìfẹ́ òlè ẹ̀fẹ́ ní sí sífẹ́ wallahu a'lam naam. kampu okay okay. àkọ́kọ́ ọ̀rọ̀ nípa camping táwọn èèyàn ń ṣe ṣe rí àwọn afẹ́sìn àwọn wa ṣàlékún dáadáa fún wọn tí nǹkan bá ń ṣẹlẹ̀ wọ́n gbé nǹkan yẹn sí ojú òṣùwọ̀n sórí òṣùwọ̀n alkitabu wa sunna àti fáàmù àwọn salaf àwọn afáàlì salaf wọ́n gbé sórí alukur'an àti sunna nabi àti àgbóyé àwọn tó ń jẹ́ àwọn aṣáájú wa pàtàkì jùlọ àwọn sahaba ipe kini ni ṣírù nǹkan báyìí ǹjẹ́ ó ṣẹlẹ̀ àbótiẹ̀ ní tírís tó lè líǹkì mọ́ ìṣẹ̀mí ayé wọn kámpì táwọn yẹn máa ń ṣe àwọn apá kíyèsí lórí ẹ̀ tẹ́fìlì kalẹ̀ tọmọ tìyàwó mọ̀lọ́lẹ́ sun àyè kan ipe kíní yìí kò kí ń ṣe ìlànà àwọn onísúnà kò kí ń ṣe ìlànà àwọn onísúnà wọn náà fáwọn pè ní al-mukhayyamat ẹni pé camping tó fatọ́ àwọn afáwà lórí ẹ̀ dáadáa ipe àwọn tí wọ́n dárò nǹkan báyẹn lẹ̀ àwọn khawarij ni àwọn khawarij ni láyé ali radiyallahu anhu àwọn ni wọ́n jáde kú nílùú wọn làwọn lọ lé camp sí ẹ̀yìn ìlú àwọn wà níbi kan táwọn lọ lè kán para wọn síbẹ̀ àwọn ń dá ìsìn táwọn sí àwọn ń dá ìbára táwọn sí àwọn ń dá gbóyè táwọn gbóyè so ìgbà tó ti rí pínlẹ̀ yìí làwọn fáni nǹkan àwọn afáwa ní pé òkè ọ̀dà ìdíkàtì àwọn nǹkan tí àwọn tí wọ́n tó wá kọ́ dá kí ní ìgbàlẹ̀ tó máa ń ṣe wọ́n pa kan ní ikhwan al-muslimun ikhwan al-muslimun so ọ̀pọ̀lọpọ̀ wọn náà mọ̀ fi ra wọn ti sì tún náà àṣírí wọn padà tú pẹ́yìn yìí abasúnà nàbì jẹ́ nìyí so torí pé kí ni gbogbo tí ó jẹ́ tó takò lára nàbì sallallahu alaihi wasallam náà ni wọ́n máa ń jí kalẹ̀ ní wọ́n ṣe àwọn ni wọ́n dálẹ̀ kámpìn wọn tẹ́ bá rí gbogbo nǹkan tó ń sẹ́mi àwọn ọmọ tírínì àwọn èèyàn wọ́n tún ní wọn ní kọ́ńfù wọ́n tún ní wọn bá sì ń ṣe kíní kan wọ́n tún ní wọn kíní kan nǹkan kan àbí bó lẹ́sẹ̀ takòjọba bó lẹ́sẹ̀ ṣe kíní kan tọmọ táwọn táwọn táwọn táwọn náà tó fi dàálẹ̀ ní pé tó bá di àsìkò bóyá àsìkò sọ́mà à ń jáde lọ à sí kámpù wọn afá àwọn tó pinlẹ̀ kíní yìí náà ní kọ́yọ́rọ̀ náà fi pinlẹ̀ rẹ̀ nù sòtú wá rí báwọn wọn ní kíní yìí kọ̀ bá a káwọn ní ètò twenty five sí. Eh, eh, first wọ́n á pé ẹ̀wọ̀n pé àwọn èèyàn ẹ fẹ́ bí sí wọn pẹ̀lú nǹkan kan ẹ bí sí wọn lọ́nà tán nẹ́bì ní kẹgbà sí ṣùkọ́mọ́ sí àwọn ọ̀lẹ́ sún lórí àwọn ọ̀lẹ́ ń sùn kí àwọn ọ̀sẹ̀ kìíní kan ọ̀sẹ̀ kìíní bẹ́ẹ̀ sí yẹn bẹ́ẹ̀ irú kan máa ń ṣẹlẹ̀ ní èkó wọn pè ní kfc làwọn máa ń pè eh, àbí knowledge vocation kìíní kan knowledge kbc sùúrù yẹn lè ṣe báwọn ṣe ń ṣe tiwọn àárọ̀ ni àwọn èèyàn lọ bẹ̀ láti aago wọn bẹ̀rẹ̀ program wọ́n sì parí ìyá bíi aago mẹ́rin náà lẹ kálukú kọrí sílé rẹ̀ yíwọ́n tó ìwé ni àwọn lè ń sún ní olè kí àwọn lè ń sùn ní gbó kí àbáwọn lè ń sùn ní kíní kankan so kọba mu ní ṣókí tí àwọn afá sọ nípa rẹ̀ àmọ́ o kì í ṣe pẹ́ ní àwọn tí bá ń lọ́wọ́ adìkèfé rí o ó ti yé tó ti ní bùkátà láwùjọ yìí tẹ́ sọ pé kíní kan ọba mu pé bídíà ni kí ó ti yá anya ṣẹ́gbọ́n àwọn náà ní ọ̀dà والله a'lam ìdúró mú mi ń bẹ nínú àwọn àdìsá nàbí sallallahu alaihi wasallam tó kí ń gbà mí ànábì máa ń jòkó mú mi ànábì sì máa ń dúró mú mi àmọ́ àwọn ẹ̀rí padà wá pé ìta ànábì máa ń dúró mú òun náà ní zamzam zamzam ní ànábì máa ń dúró mú sòkú tí wọn bá fẹ́ mu zamzam kò sí nǹkan tí yóò burú kí yóò dúró àmọ́ tó bá jẹ́ pé àwọn omi mi من تداج سواء سوى النبي صلى الله عليه وسلم والله أعلم وعليكم السلام rinlẹ̀ jù nípa ọ̀rọ̀ ìrun sísan òun ni pé anabisa sọlọm ní pété bá ń lọ sí mọ́ṣáláṣí ẹ máa lọ sí mọ́ṣáláṣí ẹ lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtẹ bá bá fama fama fama adraktum fasallu ìtẹ bá bá kẹ bá wọn kí wọn máa fatakum fatimmu èyí tí ẹ bá sì bá ẹ pé so èyí tó bá bóyá magrebu ni ọkà dìde ó mú tọ́dúrà kàwá òní kéwú jákè tó a pé iṣẹ́ ìbá ni yọ mú tọ́dúrà kà fọ́túrà kàwá yọ kàkí fati alásán náà ni so ọ̀nà tó straight jù nù wọn náà ló sì lẹ́rìí ju lẹ́rìí rẹ lágbára ẹ̀rí mi wá tó ń bẹ nínú kutubu sunan ló ń wà n'i òun ní fama adraktum ọmọ fatakum faqidu yìí tẹ̀ bá bá kẹsàn kẹsàn ó mì pé irú ẹni tó ń bá sàn nìsín òun kì í tó bá bá méjì pẹ̀lú ìmáàmù yóò sọ wá dá méjì tí ó bá ń padà ọ̀sán nù yóò wá kéwú jákè yóò kéwú jákè so irú yóò sì ní ni ní ẹ̀rí rẹ̀ lágbára tó fàtúmù yìí tó bá ti bá gbà so já òun sí ọmọ lérí tí bá di pé bóyá nǹkan pa lórí àbí bóyá ń ṣe síkèsíkè tó ní ẹja òun sí lérí superstition náà ni òun yá lérí ọ̀ràn kankan pé kìnnú ti yé báwọn kò ní ṣe pẹ̀lú nǹkan kò ní ṣe tí òun ìwòsàn fún <laughs> ọmọ ẹni so a'lam. wa wa ní gbólóhùn tí ẹ sọ pé ìyàwó Aisha sọ pé àbí tí àbíbi sọ sọ pé kí àwa yọ Aisha máa sọ nínú Ramadan pé àwọn akúmọ ìnáka àkùnú nígbòlè àkùwà àkùnú. wọ́n ní ṣé ó wà limited sí nínú Ramadan nìkan ni wípé àwọn gbólóhùn míì wà tó yẹ pé àtúntò wà foríṣi lọ́dọ̀ Ọlọ́run tí kì í ṣe nínú Ramadan nìkan wọ́n ní ṣùgbọ́n gbólóhùn yẹn specifically ṣé ní Ramadan wà fún àbí àdéhùn èèyàn lè máa wí náà ní gbólóhùn yẹn nígbà míì náà tí wọn bá ń bẹ ọlọ́wọ́n wa sọmọ nírú àsìkò yẹn wọn ń tó yẹ kí wọn mú tó dáadáa gẹ́gẹ́ bí anabi sọ̀rọ̀ ṣe ṣàlàyé fún Aisha dídí béèrè ni pé àdúrà wọn ni kò mọ̀ ṣe ní àsìkò yìí kò dún ní ma anabi wa ni kò máa wí nígbà tí wọn bá wí nígbà náà ṣe kí wọn wá pé kí wọn wí àfi nínú nìkan sọ ṣe bẹ́ẹ̀ o ẹni sọ pé ẹ sọ táwọn nasara táwọn sí kristian tí wọn bá fún wa ní ẹbùn kágbà tó ẹkọ jẹ náà ní ká jẹ bí ẹ mú àwọn ẹni wa ní àwọn àwa lè torí ìdí eléyìí káwa náà wá fún ní ẹran nígbà tó bá ṣe pé ẹ̀rí pé n tá à ń sọ yìí òun ni pé fún ẹni tó ṣe pé a jẹ́ alábàágbé wa tí kò kì í ṣe ẹni tí a ní ìjà ìjà ìjà ìta gbangba ó ti yé ní ìjà ìta gbangba láàrin ara wa ní tá à sọ kó méjì pàwọn alámọ̀fọwọ́ fa wàhálà ṣùtìyé báwọn so irú ẹni tó bá wà bẹ́ẹ̀ náà tó apẹ́ntẹ́ bá rí pé. èèyàn lè fẹ́ fún ní ẹ̀bùn kò sí tó burú mbẹ̀ kí wọ́n fún ní ẹ̀bùn yẹn nínú àwọn ẹran léyà ẹ̀rí pé kọ́dọ̀ ń nínú ṣe sí tabaka àwọn àdìsá nàbì sallallahu alaihi o. ikú àwọn tó ń jẹ́ àwọn tó ń jẹ́ Yahudi àwọn bọ̀ ànábì ní kọ́dà pé ilé ewúrẹ́ wọn bọ̀ sì gbà lọ́wọ́ sì jẹ́ sòtí òkè kì í ṣe o kò sí tó burú lẹ́ni tí ọba dún nídùú pé ẹ̀yin ṣọ̀tá láàrin ara yín nípa ọ̀tẹ̀ ẹ̀sìn ló ti yé wọ́n ní tó wá pé bá ti dún pé ọ̀tẹ̀ ẹ̀sìn ti clear láàrin ara yẹn kúrò ìbúrú tí mo sọ ń jó níyàn kò ní sàǹfààní àti lè gbé fúnra ẹni kéèyàn lè gbà á sí wọ́n lọ àìlẹ̀ subahánakàlọ́ọ̀ nìkan ṣọ́dọ̀ ọlọ́run ẹ̀rọ ìfẹ́